ودين الحق ليظهره على الدين كله وبلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الأمة حتى تركنا على محجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد adúgbẹ́ fún ọlọ́run ọba allah bẹ́ẹ̀ la tọrọ àlékún ìfẹ́ àti ìjọ fún alẹ́ muhammad ah, nínú àánú ọlọ́run lé wa lórí ni pé ó jẹ́ ká wà láyé lédè ìsìn ọba àfàkọ́ ẹ̀ wọ̀nà blue kò lè ṣẹ́bi wọ̀ ìfẹ́ ìfitna. ọlọ́run ló wọ́n máa dán àwò pẹ̀lú aburú òun sì tún máa dán àwò pẹ̀lú dáadáa nínú àdánwò dáadáa ni rọ̀mọ̀dọ́ọ̀nù tó bá wà bẹ́ẹ̀ ẹni tí ó bá wá gbọ́n náà kò lè tí ó sàǹfààní pẹ̀lú rọ̀mọ̀dọ́ọ̀nù ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àlọ́sẹ́ náà bí ìṣojú máa ń nàta ìgbà ọ̀sẹ̀ mílẹ̀ àdìs náà lọ́wọ́ àìsí ànábì ní ayé wa náà àtàkùn oṣù aláǹfààní oṣù alábàárìkà àti dé báyìí tí ilẹ̀ ilẹ̀ tó òun kan bẹ́ẹ̀ lọ́hàn sọ́rọ̀ fẹ́rùmí ẹ̀dìṣà tó lóore ju 1000 months lọ àwọn èèyàn tó ń pẹ́ ti fi ilẹ̀ tó wà ní ayé mi ṣùgbọ́n kéré tẹ́lẹ̀ tí sáwọn èèyàn ti ó ẹni tí ó witness òun yìí ládájọ́ gbà yóò ṣe déédé ẹni tí ó ti lọ́n fún eighty three years tó bá ti lọ́n bẹ̀ bóyá àgbọ̀yé tí ẹ̀ bá ná one thousand naira fún ẹ̀ ní oṣù wọ́n ní ẹ̀ ná one thousand fún èèyàn lójoojúmọ́ fún eighty three years lálẹ́ yìí tí ẹ̀ bá dín náà fìlà rákà mẹ́jọ wọ́n sọ pé gbogbo eighty three years ti èlò fi ń rákà mẹ́jọ kò sí ìlú bí èèyàn tó bá ka Qur'an wọ́n sọ pé gbogbo ẹ̀ ló ń ka Qur'an ìjọ ọlọ́run bá Subhanahu wa ta'ala wọ́n mọ́ta àti ni man tó tí ọlọ́run kò bá tí kádàrá ò bá pé yóò ẹni tí ọba ráǹfààní ṣe nínú òru yìí ànábì sallallahu alaihi wa sallam pé ó sọ pé irú ẹni bẹ́ẹ̀ fọ́pọ̀lọ́ ó rì kò lè rórí mọ́ ní ayé ẹ̀rọ bá gbọ́ yé ọ̀kọ́ dé orí máa irú ẹni ò lè rórí mọ́ ní ayé torí pé orí yẹn ẹwà gbà lọ́fẹ̀ẹ́ ẹgbẹ́ táwọn èèyàn máa àwọn ẹlòmíì irú àwọn òrùlẹ̀ láti kọ́ sí báyìí àwọn èèyàn wà ẹ̀jẹ̀ náà ìgbà àwọn nǹkan tó ń fẹ́ máa ń ṣe ó every night láti twenty one yìí máa fún yàn ní iye owó báyìí ní ìmọ̀jọ́jọ́ ọ̀bọ̀ every night nínú twenty one láti twenty one títí ọ̀rọ̀mọ̀lá náà ṣe parí yìí máa ka iye kọta mi báyìí every night yìí máa ṣàbíkàrù báyìí torí pé tọ́lọ́n bá kí ẹ ṣe kò ní jẹ́ any of those days ládà eighty three years tọ́ọ̀bá fi tọ́ọ̀bá fi ìyá bàjẹ́ tọ́ọ̀bá fi kárí ni tọ́ọ̀bá fi bàjẹ́.

bákan náà àwọn sàhábà mi wọ́n sọ pé twenty seven ninety àwọn èèyàn máa ṣí ká twenty seven ninety ẹlòmí ọmọ àrí twenty seven ninety yóò máa lọ retí alẹ́ ọ̀túnla alẹ́ ọ̀la òòrùn tá à ń lọ yìí olórí twenty seven òòrùn tá à ń lọ yìí olórí kí ni o twenty seven twenty four bá ní pílánì ìgbé twenty seven ń dájẹ́ ìdí rẹ̀ bó ẹ pé ọlọ́run ọba lọ́mọba ti máa bọ́ sí torí bíi tí ẹ bá ṣàwọn ọ̀hábà kan ìwé pẹ̀lú ẹ̀yẹ́ bí yúmọ̀ náà ti gbà wá wọ́n ń wò pé tó tọ́ka sí ẹnu ànábì púpọ̀ jù. gbogbo òru yẹn nítorí pé káde mọ́ sùn káde mọ́ gbogbo ẹ̀ ṣe ìtìkáàlì káwá ṣe ìtẹ́tẹ́rẹ ànábì ó jáde yọ lọ mọ́sálásí lẹ́ni tí ó ń retí kọ́lọ́ọ̀bá tó ń ṣe fún jẹ́. òbí ọlọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala kó jẹ́ kí a witness òwe tí ẹ bá wítẹ́sì ẹ̀yìn rẹ̀rìn wọn ẹ̀ jó ń bẹ̀ wọn ẹ̀ rojọ́ ìyẹn máa ń ṣàtìkárù ìyẹn máa ń ní iṣẹ́ máa ń ṣe gbogbo tá a ṣe tá a fi tọ́ sí ìyọnu ọlọ́ nínú òru yìí wọ́n lọ́ máa ṣàjẹ́ kí ó ṣeé ṣe fún wọn. tó máa ń sọ pé lóòkùn mi ṣẹ́ni wọ̀lẹ̀ xẹ́yìn fitna wọ́n bá tọ́nu ọkọ̀ láàrin òun dẹ̀yìn wò pẹ̀lú abú òun dẹ̀yìn wò pẹ̀lú dáadáa dáadáa bóyá a rí dáadáa fi ṣe ọ̀dọ̀ ọlọ́run bá Allah kọ́lọ́ mọ́tà jẹ́ ká rí dáadáa kókó níbi tí ayé wọn nínú oṣù táwa yìí. ibi tá a bá di ìtàn adé lánàá àdìsí afọ àwọn Abu Hurairah Ànábì sallallahu alaihi wa alihi wa sallam ma nahaytukum anhu fajtanibuhu wa ma amartukum bihi فأتوا منه ما استطعتم وإنما أهلك الذين من قبلكم كثرة مسائله واختلافهم على أنبيائه أباني أكثر ما نهيتكم عنه لأن للواد بين كافين ون كما بين وان بين كانيو ما بحث هو عن بيتيهم ونبدا كان بوكوي اي وني anabi o kan pele wo tetere ìwọ tetere ni bí gẹ́gẹ́ bí àwọn ẹ̀gbámù ta fún wa lánàá ìgbé kéèyàn sọ̀rọ̀ lẹ́yìn ìṣá ànábìgórì rẹ̀ mo lè fà á sí ìyẹn lè sọ. Bébà ní ìsìn kéèyàn kó sùn kí wọ́n gírí tó tó àìṣá tó tó ànábìgórì rẹ̀ kò wé báyìí wọ́n kò jẹ́ wọ̀ irú àwọn ẹni ṣùgbọ́n dáná ìbá ti pé nǹkan ẹlẹ́wọ̀ má ṣe báyìí inú ọ̀rọ̀ sísọ má múra báyìí má jẹ nǹkan báyìí má wọ nǹkan báyìí <coughs> fàlẹ́ ọ̀ má jẹ nǹkan báyìí má ṣe nǹkan báyìí má wọ nǹkan báyìí lédi ànábì ni o àbí nà áyà kó áàdì èèyàn gbọ́dọ̀ débẹ̀ tó gbé tó bá ilé débẹ̀ ìtumọ̀ ẹni pé ìyẹn ṣe tàhádì sí ọlọ́run tí kí lọ́lọ́run fẹ́ ṣe tó má tó wá pé nǹkan ní ìwọ̀rẹ́ ibi tó rí ire èèyàn wà ní pé kí ẹ sá kó má dé bẹ́ẹ̀ torí pé áṣùnù ni pé kí èèyàn má lè ṣe ìtàbí ìpìlẹ̀ ni pé ká mọ̀ ní ta bẹ́ ṣe ọ̀n tí tabá tó gbélé wa lórí ìrún ní ìsìn báyìí tá a ti wáyé ìrún ò jẹ́lẹ̀ lórí wa lórí bá ṣe wọ̀ wọ́n tó wọ́n gbé ìbá ti tó báyìí ìrún pẹ̀lú àtùmọ́jú So, Anabi sallallahu alaihi wa sallam, bóyá díìsì ní o, bóyá ayé akọ̀tá ní o, sáré bá ti pè ìkẹlẹ́ ìwọ̀, ìtúnyẹ̀ ń gbé kárípa ìdìbò ọ̀bẹ lẹ́nu ìta fẹ́ wọ̀ kò ní ẹgbẹ́ kejì àbí ìsìn wọ́n máa àmọ́sòkò bíi fáàtò ní mọ́ mẹ́sítàtọ́ àti ntí ànábì bá ti pa aláṣẹ fáàtò ní mọ́ mẹ́sítàtọ́ àti ẹ̀jẹ̀ wà ń jòkó bá ti gbé ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ bá ti lágbára tó ẹ má ṣe níbẹ̀ bá ti lágbára mọ́ ó sì nídìí ìdí ẹ̀ bá ní pé mo ti lágbára mọ́ ní ìrírí bẹ́ẹ̀ ṣiṣẹ́ ọlọ́run ọmọ ògbé kẹ̀kẹ́ lé wa lórí inú ẹ̀sìn àfi tá a bá lágbára láti. pé ń tá a bá fẹ́ ṣe ọlọ́run bá ní láàyò kẹ́lẹ́ kò wọ ọ̀hún ìlà òtà. sọ́tọ́ni bá ti wá pa á láṣẹ nǹkan dandan ní ká ṣe àwọn lórí wa gbogbo ẹ̀ náà lánàá náà wà tọ́lọ́ tó fi ájẹ kò ń jẹ ọ̀rọ̀ amúlò náà láti. tí amúlò bá ti jẹ́ mú plak tó bá ti wájú ọ̀bá tuntun tó dé mọ́lẹ̀ dandan tí a mọ̀ bá ti wá nínú tó máa ń gbé sí ìgbà tí fàáyín ẹ̀rẹ̀ fàáyín. Ìṣe ọ̀tí fàǹtàrí òjò ọ̀pọ̀ ìfá àìsórífàárí náà tó ń ta fáti wà ó lè fà. Wọ́n pín gbèsè ìgbà tí fàáyín ẹ̀lùwòjú òbu ọ̀kẹ́kọ̀. Tí ó bá ti lè wá ní ifọ̀ àdàfà ló lọ́gbọ̀ ifọ̀ àìl torí pé ibi tí ó kọ́ mọ́ tuntun sí làámúrù. tó dé báyìí ó lè wá ní fáàlì àti fáàlì àti àfẹ́ gbogbo ọ̀nà tó bá òkú gbà wá bá a ti ń kọjú ẹjẹ́ sí ìjọba àmì ṣe fàlùdúgbù òkèkọ̀ àìsàn kọ̀rí ìnà síta ṣùgbọ́n tá a bá ti rí tó yọ kúrò ní sílò ọ̀ wá nínú àbínú ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ẹ̀jẹ̀ wọn pé ọlọ́wọ́ àpèjúwe anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní sọlù kọbìlẹ maghrib sọlù tìlìràn sọlù kọbìlẹ maghrib sọlù kọbìlẹ maghrib ẹ kí ìrun ká tó túmọ̀ bí ẹ̀yìn náà sílẹ̀ tó túmọ̀ bí bàná sọlù mẹ́ta àníwá ti pé lima ṣáà lima ẹni tó bá fẹ́ yìí nígbà yẹn wáájìwì yẹn ti kúrò ó ti bọ́ sí nínú ó ti bọ́ sí màdú ó ti bọ́ sí tó bá wù kó ṣe. ọlọ́wọ́ bá ní ọ̀dùkúrú lọ́wọ́ àfi àyàmí màdùdà wà kúrú nínú sọ́rọ́tò bàbàrà ẹ̀nà tí ọlọ́ọ̀ ní hajj fi àyàmí màdùdà kọjọ́ mẹ́ta tẹ̀bá ti parí hajj ìjọ́kẹ̀ wáyé ìjọ́kọ̀ kànlá ìjọ́kẹ̀ ìdílá ìjọ́kẹ̀ ìtàlá sílẹ̀ máa ṣe ó ẹ̀ máa fi ṣe àdárò nínú ìnáyìí ọlọ́run bá aláwa ni pé fàmàǹṣá ọdún lọ bí ayé mi máa dùn dáa fàmàǹṣá àjẹlẹ fàlà ìsmaàlú ọlọ́run wá ní ẹni tó bá mújọ́ méjì kò sí problem ẹni tó bá mújọ́ mẹ́ta kò sí problem àwa gbogbo kéwù èyí tó jẹ́ dandan jọ méjì èyí tó jẹjọ́ mẹ́ta yẹn ẹni tó bá wù ní ẹni tó ti kúrò níwájú èyí tó pọ́ síjọ́ kẹta wọn kì í ṣe wájú ìjọ méjì wájú bọ́ ìjọ kẹta yẹn ó lè di wájú tàbá wà ní hajj bí ó ṣe di wájú ni pé mọ́gìrìbò gbọ́dọ̀ lù bẹ́ẹ̀ ní Mínà tí mọ́gìrìbò bá ti lè pọ́ síbí ọ̀tẹ̀ ìfẹ́ ò lè kú òmọ́ àbí tó náà bá tó ṣe bí ìlú tó bá tó parí ọlọ́run ṣe náà fún ọgbà àtàtì lọ hajj náà ṣùgbọ́n tó méjì yẹn ó ti kúrò ní Mínà nínú Kùránì náà torí tí ò

ṣùgbọ́n nàbí ni kúlù sí mìkìlẹ̀bì mìnà tọ́yìn gbogbo tó bá ti ní claws nínú ẹyẹ tó fi hàn kúlù sí nàbí mìnà àyàwá gbogbo tó bá ti ní fáǹgì ní káàkó ti di ẹyẹ èyí tó bá ti ní ìkílẹ̀ ń pe ẹyẹ ilé kénáì èyí tó bá ti ní nínú ẹranko àbí tó bá ní tó náà fi hàn nínú àwọn ẹranko ẹ gbọ́dọ̀ débẹ̀ ànábì sọ tí ẹ̀kan bá dé sọ́nà fẹ́ máa jájá a sọ pé a ń tàbà àìlú ìjìnì alẹ́nìkan náà nígbà kan sọ pé mẹ́rin wà ní Kùránì pé kí ẹ má jájá ẹ̀rí rẹ̀ ń bẹ́ẹ̀ ní Kùránì kí lè rí ẹ̀ máa àtàkùn ọ̀rọ̀ tó rú téèyàn bá gbọ́n àátàlàyé gbogbo ọlọ́run ní gbogbo dáná ẹ̀ bá ti ní ẹ ṣe ṣe ọlọ́run ọmọ yóò kí ẹ náà kí àbí alhamdu tẹ bá wo ọ̀rọ̀ ẹ̀sìn wa láàrin nǹkan méjì náà nígbà ọlọ́ ní ẹṣẹ́ àdúgbò nígbà ẹ̀mọ́ ṣe tọ́lọ̀ bá ti wá ní ká ṣe nǹkan agbọ̀dọ̀ rí bá ṣe ọlọ́run wá rán nàbì bí wa ní tọ́lọ̀ bá àríwá lùsàn kò sẹ́ni tó rọ́lọ́ rí o èyí tó fẹsẹ̀ rílẹ̀ náà ní pánẹ́tì náà sí ìrọ́lọ́ bá náà sàábà míì táwọn ohun gbogbo rọ́lọ́ ṣùgbọ́n èyí tó fẹsẹ̀ rílẹ̀ náà rọ̀ sàábà náà ní pé orí mọ́lẹ̀ kò rọ́lọ́ ṣùgbọ́n nẹ́bí ìròyìn àti sísúnmọ́ ọlọ́run kò sẹ́ni tó ní irú sísúnmọ́ ẹ̀ kódà màláíkà kò lẹ́yìn màláíkà tó mọ̀ kọ̀dọ̀bù kò sẹ́ni tó ní irú sísúnmọ́ ànẹ́bí tó ń gbàdánà tẹ̀tẹ̀dẹ́lẹ̀ fàkàrà ọ̀bọ̀ kò bẹ́ẹ̀rí ọ̀hán Ànábì sallallahu alaihi wa sallam ọlọ́run súnmọ́ ibi ọlọ́run bá sọ̀rọ̀ ọlọ́run fún níyàn ànábì lọ wá júwe ọlọ́run fún wa àwọn òtó bẹ̀ dámọ́ gbà ọlọ́run ọba ńlá ó ní tí ọlọ́run ọba tí ànábì máa gánà ní múmìnì wọ̀lá múmìnì ká máa bí ẹkú kí ló dé tàbí gbọ̀rọ̀ máa tẹ̀lé nítorí ìbá ti pa aláìsẹ. ayé àyẹ̀kọ́ ògbẹ̀ láti mú alátàárọ̀ irú ẹ̀ náà ní pé máa gánà ní múmìnì wọ̀lá múmìnì ìdá kọ́dọ̀ lọ́ọ̀rọ̀ wọ̀rọ̀ sólò amúrán ẹ̀yẹ̀kú nàrà òun sí yàrá òtún ní àmì tọ́nà ọba bá ti pàṣẹ abánẹ́bí ti ṣàlàyé kò tọ́ fún mùsùlùmí kankan kó tún nígbẹ́ ẹ̀ẹ́n tá ṣe báyìí. tẹ́rí ara wa naturally kò tẹ́ni tí òfin fẹ́ gba ìgbádùn. ṣùgbọ́n nǹkan bí ẹ̀dá àmọ́ pé ìgbà ìgbádùn ni wọ́n lọ́ ẹ̀yọ́ padà ní wa lára ọ̀dà ni àwọn tí anábìrin má jẹ kọ́dà kí kẹfẹ́yìn ló gba àwọn bẹ́ẹ̀ jọ àwọn tí wọ́n ń bá àwọn bẹ́ẹ̀ jọ ó bá jáde síta tó bá ń ta àwọn rógà wọn àti mú ẹni tó dáàbò ẹni tó gbẹrù yẹn sórí kódà kó mọ̀ jáde òun náà kọ̀kọ́ mú ẹ gbọ́ ẹni tó ń táàgì ìṣòkòtò ní ìtàgà tó dúró fáwọn bọ́ìsì táwọn ọlọ́pàá ọba múyàn wọn à ní mẹ́rin ìṣòkòtò ẹ̀ ń wò ọba àwọn eléyìí àwọn eléyìí òmùkẹ́kẹ́ ń tó wọn àwọn ẹgbẹ́ òkòkò gbọ́yàn pé ilé ìtú sáàjì tó wálẹ̀ kí ni ẹ̀rọ rí pé sáré ipa ti pa aláṣẹ ìjọ orílẹ̀ èdè fún ìwò lọ́wọ́ àwọn ọ̀rọ̀ ju wa àwọn akẹ́ nígbà tá a wà Malaysia ṣe é bá ní táwọn bá bẹ́ẹ̀ ṣe tí ò wọ́n wà múra bí Malaysia tó bá ti rí kí ní kọ́kọ́ àmọ́ tabuku ìtọ́ba wá ṣe nǹkan tí ọ̀dà wọ́n wà lọ tírénì irun gan wọn kọ́kọ́ dáadáa wọ́n wà wọ jàlábíà wọ́n wà máa bypass àwọn ọlọ́pàá ṣùgbọ́n kò sí àwọn ọlọ́pàá náà tún gbàdà ká wọ́n bá ní sáyọ fìlà lórí dreadlock lẹ́bàá ń bẹ̀. láwọn ọmọ búlọ́ọ̀kì àwọn ọmọ pàápàá àwọn ọmọ ilẹ̀ wa yìí ìyọ́ndánwò nílùú míì ìwọ̀n tẹ́yìn ilẹ̀ ìdílé sórí ilé ayé yìí ẹ̀dà lu irú ẹ̀ tí tó ẹ̀tún ló ń dáadẹ́ lórí ìlú wọ́n ti wọ́n bẹ̀rẹ̀ yẹ́tẹ́ bá ti yọ báyìí lóṣù black nàìjíríà ọlọ́run bá aláàkóso gbogbo àjà àwọn kan náà ni ó wọ́n kan náà ni so amúrò nàbí omi nìkí ni ó omi ni wùdú sani bá ti pa á láṣẹ ọ̀nà táwọn ọmọ mi máa ń múrù pọ̀ nílé kí ó ṣùgbọ́n àní sọ ẹ̀yìn ìdíjọ́rí àsìkò níta afẹ́ta gbọ́yé onígbé ogun sani bá pa á láṣẹ àwọn bàbá yìí tó kà wá gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ lo sánẹ́bí ṣàlàyé ó ní bí kó ẹ bá nẹ́bí sallallahu alaihi wa sallam bá aláṣẹ bàbá rá àṣẹ nínú Qur'an ṣé al-yajib lil-fawr aw lit-tarahi al-yajib lil-takrar aw li-marratin wahida ẹ̀yin jẹ́ wà bẹ̀ lánàá tẹ́lẹ̀ rántí orin tó sọ̀pọ̀ al-fawriyya wat-takrar wàlá yòfí wàlá yòfí lu ọ̀rọ̀ wàlá tẹ̀kìrọ̀rà ilẹ̀ yẹ́rì máa ń gbèdè tẹ̀kìrọ̀rà àbá òun sàn wọn dìjọ́ wọ́n ní wàlá yòfí tẹ́bá ti tọ́lọ́ máa ní akíìmù sọ́lá kò mí ìgbé bó ṣe sọ́yà ẹ̀kọ́ dọ̀tá ẹ̀ lọ́mọ kí ẹ̀ bọ́dùnmẹ̀ fọ́ọ̀rù òun ni pé bó bá ṣe ń parí láti ẹ̀kọ́ òdìdé oṣù lọ ṣe lẹ́ẹ̀kan náà wọ́n wẹ̀yìn amúrù òmí ìgbẹ́ àyàfi tá a bá tó rí tó tọ́ka sí amúrù kẹ́mi ìbọn parí láti ẹ̀ òfin ìbọn máa ń parí láti lọ sí bẹ́ẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ àní tọ́lọ̀ máa ní akíyìmù sọ́dá àní sùn àmọ́ kí òun gbogbo ayé wa ṣùgbọ́n ìgbà míì lè tí ó mi ìfọ́ nísìbí ni ọwà jẹ́ kí ló ń pè nísìbí nkankan ní ọ̀fà gẹ́gẹ́ bí àpèjúwe ẹwà lónìí o ànábi wa pè ó ó gbọ́dọ̀ fi rìn ẹlẹ́yìn torí pé ámù kan ti wà pé yára ẹ̀rẹ̀ nínú àmà ló tẹ̀lé bóòlì láàrin ọ̀lẹ́ sọ̀tún ní dáadáa ákó ní máa lọ ní ìkù tẹ́lẹ̀ bá ti ń pè ọ́ ó gbọ́dọ̀ dáhùn ànábi ti kú báyìí tó kò tẹ́ tó lè ṣe é bọ̀bí yẹn wà lórí irun ẹni yẹn jírun lọ anábí wá pè lórí irun ẹ̀kọ́ wá dáhùn ọwọ́ akírun dáa nínú ẹni tí lè tó dá mi yìí nígbà tí mo pè é lẹ́gbẹ́ àmọ́ ń kírun lọ́wọ́ ní kábíyàbí dùn anábí ni àá ṣé wọ̀ káyà ọkọ̀ tán ìgbé tánẹ́bí bá pè é tánẹ́bí sallallahu alaihi wa alihi wasallam tó bá pè é àbọ́lọ́ bá pè é kíkẹ́ dáhùn yóò gbé irú yìí aláwọ̀ ọ̀táwà mẹ́un ẹnìkan sọ pé ọlọ́rin pé ìzìrò ìbábá ọ̀tùkọ́ àlà táwọn ọ̀tá bá ti ń dé bẹ̀rù ní ìsìn onídìíká sì máa sọ pé wàá máa sọ pé ṣé méjì ẹ̀ la fẹ́ jà á ti kú wọ́n ṣe kí ni wọ́n ti kú omi àwọn tó fẹ́ jà lóko ìyẹn ti tó má ti ní ọ̀tá ti yá báyìí máa lakùn ìdá kí ìlàlá kò mú tìrú ìṣẹ̀bí ìlà ìsákọ́lùtò ìlàlá rẹ̀ kí ló dé pé pé wọ́n ti pé jihadi yaba yẹn máa ẹ̀ máa rìn sí mọ́lẹ̀ sí ilé àfẹ́ lọ àfẹ́ kú kò tí ì yé báyìí nù àwọn ibi tí orí ìyàlẹ̀ wà nìyẹn o alákọ̀ọ́kọ́ ànábì ló pè ẹlẹ́ẹ̀kejì jihad ẹlẹ́ẹ̀kẹta àsìkò àti ṣe tó jẹ́ dandan yẹn tó àsìkò àti ṣe tó jẹ́ dandan yẹn ó tó ọ̀rí àti wọlé gẹ́gẹ́ àpèjú hajj àsìkò rẹ̀ òjújọ́ mẹ́ta yẹn lọ يوم التروية يوم التروية ونقول جو كيسو يوم عرفة ونقول جو كيسو جو كيسو àti يوم العيد àbí يوم الظهر àbí ká pé يوم الظهر ọjọ́ mẹ́ta tí a jù wa tẹ́lá ọgbà àwọn yòókù wọn kọ́kọ́ lọ wájú wọn ti kú ni ìyókù tó tún kú náà àwọn tó wọ́n tún kú àwọn gbogbo àìjìjọ́ mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀rí wọ́n tó rọ́ àti àyà mi mà dá ìrántí ọlọ́run làwọn ọjọ́ mẹ́ta yìí kù. Ṣé ẹ bá wọn sọ pé ìjọ kẹjọ yìí òun ò fẹ́ lọ bẹ̀rẹ̀ hajj tòmíjọ́ náà ọlọ́run ní ìgbà lọ́wọ́ ẹ̀. Ṣé ẹ náà tún yé báyìí náà ni? Ọ̀rí ìyà ló lè wà. Ṣùgbọ́n Áṣùlù Ábùrù ni pé tán sábà ìbá kọ́ láṣẹ ìmídìí ìbá àwọn níwà gbẹ́ kò ní ìdìbò ìdílé wọ́n sọ pé kò mí ní pé kí ẹ̀ sáré máa ṣe ṣùgbọ́n lè mí yẹn láwọn situation kọ̀ọ̀kan bí i káàdé gan ẹgbẹ́ ṣe báyìí ibẹ̀ lórí ilé rẹ̀ wà ọwọ́ ẹgbẹ́ tó bá di next year máa bẹ̀rẹ̀ sáà sọ pé wà á wà láyé ní next year ìgbẹ́ lómi ti jẹ́ lómi wò pé tó máa tó wá pé at least tó máa lè pé sixty years ní tàbí fifty mí náà ti mọ̀ gbọ́dọ̀ ọlọ́run ló pé mí ò padà

kí náà pè ní fọ́ọ̀ Allahu Akbar oníbíkẹ́ yára sí mọ́sí fọ́ọ̀n tó wà oríṣẹ́ ìbá gbọ́n tán sọ yìí iṣẹ́ ń wò bí góòlù àwọn tó ń jìnà nípa gbọ́ yìí kí náà pè ní fọ́ọ̀ bàbá ti ń pa ẹ́ láṣẹ òtún ẹ ṣe ìdílé sí ó gba ìsìlámù anábì ni احلت عنك شعر الكفر واختتم احلت عنك شعر الكفر واختتم ànábì yóò yá lọ fá ẹran kejìlí tó wà lórí ẹ̀kú àbí nídàkejì àwọn ọrùn abẹ́ lọ fá àwọn kejìlí náà máa ń filẹ̀ torí pé irun orí yẹn ọ̀ṣọ́ lòun fún rẹ̀ nínú gàdá àwọn ẹni tó sì máa ń nírun lórí máa ń kó ìlàjì pé ká di ìpìlẹ̀wẹ̀lẹ̀wò tí wọ́n di ìpìlẹ̀ ń bá ogun ẹ̀ tẹ́gbàgbé bàtàrí àdẹ́gbẹ̀sọ́gbọ́n ọlọ́run àdẹ́kẹ́ ọlọ́run bá ń kẹ́ ń tó fáwọn ẹ̀ àwọn sọ́bọ̀ rẹ̀ lẹ́bí wọ́n ní kọ́ sírí àwọn tó gé ìpù náà tó di ìpù tí wọ́n ànábìnrin ráhìn ọlọ́ àti àyèsè ànábìnrin tó sọ lẹ́gẹ̀ẹ́jì wọ́n sọ bá dákù ìwọ lọ́wọ́ bá fẹ̀sẹ̀ rán dákù bá abẹ lọ́nẹ́sì pé ẹni tó bá di ìpù àpò ah, ní ìran dàbí lákòrò gbà bí ẹrú pé àwọn èdè rẹpẹ lákòrò gbà ẹlẹ́kẹta ànábìnrin tó sọ gbà táwọn sọ so in tí àwọn bá tuntun máa ń yẹ sí ni pé ìwọ̀n abíá irun ojú ààrẹ ní ẹ̀lọ́fà tó bá ti wọ èsì work stating work stating lọ dábẹ́ á ń ṣe lérí ìdábẹ́ work stating lọ dábẹ́ ìyíò náà ọ̀rí ìyà mọ́dájọ́ ti mọ́ torí pé gbogbo tó gbé sára tẹ́lẹ̀ aláìsí sọ mọ́ kékeré ẹ̀ṣẹ̀ àǹkà ṣàárọ̀ lùkú fúrí nínú ẹ̀ náà ní tọ́wọ́ bá وتوبوا إلى الله جميعا أيها المسلمون لعلكم تفلحون فإذا باتي نصرك بي أمر مني صوم أكن سو جنرالي يوني بي توجي نوني باوم تي فوغن ẹwà tó ìdá títà tí ẹ̀rẹ́ tún bá ní ìdìbò àmà dìgbé tuntun bá di next year ó lè má ṣe ọlá ń torí ìdí náà ẹlẹ́ẹ̀kejì ṣé tọ́mọ́pá aláṣẹ nǹkan sómi ìpé gbogbo ògbàlápọ̀ ọmọ ṣe yìí aṣù tó bá pa aláṣẹ ní ẹ̀kan náà ló ní wọ̀lẹ́mì òfin fọ́rán wọ̀lá tẹ̀kìrára ìlànà èrí máa yẹ ọ̀pẹ́ bí tẹ̀kìrára tó bá ti pa aláṣẹ nǹkan ẹ̀kan náà náà ká ṣe ìbẹ̀lẹ̀ ló ní ìdí ṣe mistake ní ayé ẹ̀ ló ní pé tọ̀ ní ẹ̀rọ ti kí wọn lẹ́ẹ̀kan péré yí àti mo sọ̀ láàbọ̀ ní mo fi yẹ torí pé tó ń gbọ́ yé nípa píríncípù ibi tí ọ̀rọ̀ fárísábà ti máa ń dà nígbà ògbó nípa amúrù náà ni pé ṣé ilẹ̀ kan bá ti sí báàrí àdínkà dínà ò ní problem náà fẹ̀yìdà tó lànà rà kí làá ní ìgbẹ́jà jíjẹ́ ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀ àwọn nǹkan míì wà ìlànìyẹ́rí máa yẹ sẹ́bí ẹ̀kàrà ìjọ́jọ́ mi pé ẹ̀kẹ́ ni ká ṣe tá àbárí tó bí ṣe nìyí. Gẹ́gẹ́ bí ànábì sọ́lọ́ lọ́rọ̀ ọlọ́run bá sọ́rọ̀ kọ́ra ń pé wọ́n àti mú àjíjá wọ̀lẹ̀ mọ́mọ́rọ́tà ẹ lọ ṣe àjì ẹ̀jẹ̀ òmùra fọlọ́ ẹ lọ ṣe àjì ẹ lọ ṣe ẹ̀ṣẹ̀ gíní o ẹ̀ṣẹ̀ òmùra fọlọ́ yẹn mi ní ẹ̀ bá fẹ́ lọ ṣe àjì kò fẹ́ ṣe kìrọ́ọ̀nù ní o kò fẹ́ ṣe papọ̀ bóyá o parí hajj o parí umrah o break ṣé bá ní ìsìn o tó wá ṣe hajj àbí aṣọ ọ̀kan náà tàmọ́tò sọ́rí kìrọ́ ni pé owó oṣù múra báyìí ò bá ṣọ ìrámi náà tó fi ṣe hajj ilé ìlú lè jù àbí tẹ́lẹ̀ kejì ó ṣe kí ni ó ó ṣe tàmọ́tò ìyẹn ṣe múra tán ó bá tún fi ìdẹ̀ tó wá ṣe hajj ẹlẹ́ẹ̀kẹta ìfrọ́d ọlọ́ni àti hajj rèé ó lọ́n ti sọ̀rọ̀ sọ láti náà ló ti sọ̀rọ̀ tẹ̀ náà àti mùlá jẹ́ lọ́mọ ọ̀sẹ̀lẹ̀ àkíìmù sọ̀lá àtà èwo ló jẹ́ dandan kí ẹ máa ṣe ń gbogbo ọba ẹ lè kò sí nínú násù ibi méjèèjì ṣùgbọ́n pẹ̀lú násù títí àdíìsì tó wá níbi títí hajj ó jẹ́ àwọn pé hajj ẹ̀kan ni na'am anabi sallallahu alaihi wasallam bá wọn sọ̀rọ̀ lọ ọ wá ní inna Allah qad farada alaykum eh, ọ̀hùjù ọlọ́wọ́ bá láti ájìlẹ̀ inú dídẹ̀dẹ̀ kẹyà lọ sí hajj ìgánà ń sọ hábà ó bá ní ẹkú lọ ámì ní àrọ̀kú lọ́lá àlẹ́bí ọba dáhùn à ń bọ̀ lórí rẹ̀ ẹkú lọ ámì yà àrọ̀kú lọ ó àfi ìkú lè ámì lẹ́wọ̀n kúlìtù náà tí ń bá ilé sọ pé bẹ́ẹ̀ lámà sọ̀tà ẹ̀ nílé ṣe o àníwá ní pé kúdù wà ní má àmọ́tò àbí ìdàrú ní má tàrọ́tò ìdí ìbá ti sọ ẹ mọ́ wí sí mi lẹ́nu à ń bọ̀ lórí yẹn ṣùgbọ́n ṣáà ìdí tó wà pẹ́ pé àáfàá máa lo ṣẹbí ẹ̀ máa ń ka síra wàá pẹ̀mọ́ kàn síra tó tó máa jẹ kọ́ńtà túmọ̀ ẹ̀ àwọn tí ẹni jọ máa ní ìṣèlbá orí ìfẹ́ náà máa fẹ̀ wọ́n ní pé wà fí àgbà tàbí dalilun ala imkaniyat al-ijtihad lin-nabi sallallahu alaihi wasallam hadith yìí náà tọ́ka sí báyìí lè ṣe ijtihad tẹ́ ìjẹ́jẹ́ talabatul ilm ijtihad ni pé èèyàn ṣe òfin náà sùwéra wọn ọwọ́ òpin tí ó bẹ́ẹ̀ nílé ṣùgbọ́n ìṣẹ́àdà níbi yàtọ̀ sí ìṣẹ́àdà wọn ará wọn fọ́n dáná níbi ìwé ṣe ìṣẹ́àdà rárá tí o gbogbo tó bá sọ ẹ̀fọ́ àná ti sọ bẹ́ẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ló ti wá. ṣùgbọ́n ní ìsín ànábì ní láwùkún ìtura àti. lẹ́wùkún ní polówó bá a sí lọ́wọ́ kó lè decide. tó bá ti decide òun náà máa ń fọ̀rọ̀ wéra wọn sọ́ọ̀lọ́ ṣùgbọ́n nígbà ní ìbàṣẹ̀rí àìlè gbé ìbùkàn ní bíbí ẹ̀sìn gbé ẹ̀nàbí sallallahu alaihi wasallam ní gbogbo ẹ̀yìn tẹ́ mọ́ rojọ́ tẹ́ mọ́ ẹ̀mọ́jọ́ rò ṣe ìwọ́n tó ọdún rẹ bá mú dáadáa tó rojọ́ tí mo gbẹ́tọ̀ ẹ lẹ́tọ̀ fún ẹ mọ̀ fún odi gba nǹkan tó rù wọ lẹ́jọ́ wọlé àṣìyàrùn tí màmá àná ẹ̀ tó wá yẹ bí ó ṣe gbìyànjú ni kò ní ìdí gbé ẹ̀tọ́ ẹlòmíì fún ẹlòmíì وهذا يثبت له الاجتهاد لكن اجتهاد النبي صلى الله عليه وآله وسلم موفق من عند الله عز وجل كان من بعد سيئن كان شو بابا ألوه كوريتي رواني وإذ, وإذ تقول للذي أنعم الله عليه وأنعمت عليه أمسك عليك زوجك واتق الله وتخفي في نفسك ما الله مبدين وتخفي الناس الله هو حق أن تخشاه فلما قضى زيد منها وطرا زوجناها ọlọ́run bá ti sọ bọ́ọ̀lù rí pé Zainab binti Jahash ìyàwó rẹ̀ ṣùgbọ́n ìdí Zainab ẹni tó fẹ́ Zainab yìí ẹni dára nígbà sọ́dọ̀ Zaid ibahari harita ọ̀dọ́ rẹ̀ ní gbé àwọn èèyàn gẹ́gẹ́ tẹ̀ sí ń pè lọ́mọ ànábì ọlọ́dún wàhálà ti ń ṣẹlẹ̀ nínú ilé bẹ́ẹ̀ ìfẹ́ yìí wò pé ní ilé tí ọmọbìnrin ọmọbìnrin náà pé ìwọ náà tó mi fẹ́ ọmọdé wọn fẹjọ́ sọ ànẹ́bí ànẹ́bí ta ìyàwó rẹ ni mi nù ah, kí làwọn èèyàn fẹ́ sọ òtọ́kìlá ẹ ọlọ́ọ̀lá rẹ ara yìí ẹ wà àlùfẹ́ wọ́n ló níyàwó wọ́n fẹ́ nínú ìtàn ní pé ìgbà tánàbí lọ tọrọ Zainab fún Zaid àwọn ará ilé Zainab àti Zainab ń rò pálẹ̀mì rẹ̀ nígbà tánàbí gbé torí obìnrin ọ̀rẹ́ wà tó ní gbogbo tọ́nà ń bùkún ni tó hàn ó gbogbo tẹ́ tó tó fẹ́ ju ànábì lọ nígbà tán débẹ̀ tán lánàbí wà tọrọ rẹ̀ fún àti èwúlẹ̀ méjì ànábì bá parí ẹ̀sán jẹ́ Zaid ló fẹ́ fẹ́ rú. Ah! Zaid inú ìyàwó náà tún mú ń sọ máa ká àlẹ́ mọ́mìnì wàlà mọ́mìnì ti dídà ọ̀dọ̀lọ̀ wọ́n tó lọ́wọ́. ti dìtáì, tárí bá ti So ti padà sọ ìyàwó rẹ̀. Ìṣẹ́ kò wá sọ̀rọ̀ sí kò tó fi tọ́jú Ṣùgbọ́n ìṣẹ́ ìṣẹ́ẹ̀dì mọ́kí wọ́n sí ẹgbọ́n tán sọ ẹbá ẹ̀yìn ádá yóò sì tó lè nàbí hapò lè ṣe ha tó nàbí ọba wá géètì ẹ̀rọ ní tó òṣè ní máa gẹ́ni sí ìjà nàbí ilé torí ẹni tó bá jẹ́ mùsẹ́ ìmà mùsí ibùn awọ́sì nínú kó gẹ́ẹ̀tì ẹ̀rọ ìdàgbó gẹ́ẹ̀tì ẹ̀rọ ní tánàbí bá gẹ́ẹ̀tì ẹ̀rọ ní ọlọ́wọ́ kọ̀rẹ́ عبس وتولى أن جاءه الآن anábì orí ẹnìkan olówó ó ní olù ó fẹ́ anábì fẹ́ ṣe wà sí ẹnìkan sì dé òun fẹ́ gbọ́ wà sí anábì kí ló fẹ́ yẹn anábì láì bọ́ mi màtó ó fọjú ó fẹ́ gbọ́ ẹni gbọ́ anábì wọ́n ń dààmú lórí ẹni wọ́n ń dààmú lórí ẹni tí ò ní gbọ́rọ̀ ẹni tí àdàhákú ṣíhà ọlọ́ni àbẹ́sọ wọ́tọ́wọ́lá ẹ̀jẹ́ àwọn àrùn wọ́n mọ̀ ní ìdírí ìjàlá aláwọ̀ yẹ̀ amma man manistan fa'anta anu fa'anta lahun tọ́pọ̀ wọ́n mọ̀ àlẹ́gá aláwọ̀ tẹ́lẹ̀ ní bá ti ní sí ìgọ́lọ́wọ́ kọ̀rẹ́kẹ̀ ìlú jẹ́ pé kò sí ní sí ìgbìmọ̀ ìsìn wa ṣùgbọ́n àìsàbẹ̀tàbí àkìrí lè ṣe ha sábàtì ṣùgbọ́n náà fi lọ́wọ́ kúlùtù náà sọ́yẹ́ tó bó ti bèèrè bèèrè bá lè sọ fún náà lọ́jẹ̀dẹ̀ kò lè bá gbé tẹ̀bá wọ̀ ní àjèrè àwọn èèyàn máa bèèrè àrínà àbáwọn lẹ́nu ìjẹ́ àríkọ́ ọlọ́run ti kọ́ ànábì láti lẹ̀ ní ọlọ́run ti kọ́ ànábì láti lẹ̀ tẹ́ wá yìí ẹ̀ ti ń bẹ lára ẹ̀ wàhálà dà ẹ̀dọ̀ ní ṣéèkì wá ọlọ́run wà zẹ́lẹ̀ ilé ìjọ jíkọ́ nítorí yínà ìrìnà sí máa nùsílẹ̀ ìrìnà a ti sọ ìrántí kankalẹ̀ sí wọ ànábìlá kó lè ṣàlàyé kọ̀tán fáwọn. sọlá wọn sọ pé injil àti àdìsá ànábì ṣe déédéé ara wọn torí pé tí jésù ó bá sọ̀rọ̀ rẹ̀ kò kó wọ́n jà ìgbà wáyé bí injil òun ni àdìsá ànábì ṣe máa ń ṣùgbọ́n bí kọ̀tán rẹ̀ lábùdọ̀n kẹ́lì màtàlì fáfà ní وأبي أيها الطلبة وما أمرتكم به فأتوا منه ما استطعتم أقول الأمر àṣẹ látọ̀dọ̀ ànábì gbẹgbẹ́ ni tó dé wáyé inú tó lè kàn táà bá ti rí kọ̀rí tó yí tó sọ̀ rọ́bà rẹ̀ kó níbi tó yọ kó níbi ẹ̀kejì táà ti wá rí pẹ́ẹ́nẹ̀ bá aláṣẹ agbọ̀rọ̀ ṣe kí ajá àbí a gbọ́dọ̀ ṣe ó wá lè mí ní kíákíá àbí wọ́n mí ní kíákíá dìpẹ́ndì tó bá mí ṣùgbọ́n fọ òríyà ló ti fẹsẹ̀ múlẹ̀ jù bó ti ẹgbẹ́ àwọn àfáà nígbà pé kò sí fọ òríyà fọ òríyà ló fẹsẹ̀ múlẹ̀ wá dúró ìtajà fúnra tí ó gbára gbọ́ túmọ̀ fọ òríyà nìyí ká ṣe kíákíá takrari ni òun ti kò tẹ́rì bóun ọ̀ǹtí rẹ̀ ìdúró bí máa ṣe gbogbo gbà gẹ́gẹ́ bí ọ̀n tàbá tó lẹ́yìn tó ẹgbẹ́ ẹmọ́ṣẹ́ wọ gbà gẹ́bí zaka tó jẹ́ bá ní ìsì ọ̀n tàbá tó lẹ́yìn tó ní ẹmọ́ṣẹ́ wọ gbà gẹ́bí àgbà ọ̀sẹ́bẹ̀ ẹ̀hùn bókìlá dán wọ́n àti amúrù tánẹ̀ bá pa aláṣẹ ẹ̀tọ́ sí tó ṣe ní èèwọ̀ fún tánẹ̀ bá ní ẹṣẹ́ nǹkan báyìí kámọ̀ pé tánẹ̀ fẹ́ ká ṣe ìbẹ̀ lórí ilé ọwọ́ tí ò bá lè ṣe tó bẹ́ẹ̀ bí situation rẹ̀ ṣe rí ọlọ́run bó bùdíkò ṣe gbọ́ bá ti ní yanjú ẹ̀ látàárọ̀ ẹjá mọ̀ pé bí tó ríire wá wà ní pé bálẹ̀ bá pa aláṣẹ bá ṣe pọ̀lọ́ àmọ̀ àmọ́ ìbẹ̀rù ríra wà ṣùgbọ́n tí èèyàn bá wá dú pé wọ́n ń fi ìjọ rí ṣe ànábi bá aṣọ ìlú mọ́tàbá àwọn abáyé lè lè fẹ́ẹ́ wọ̀nyí fàálù bàdúmìnà يفعل البعض من المأمون níbi àdíìsì iná ti mú kọ́ ìdà ìdájì ìpín àwọn tọ́pọ̀ aláṣẹ ẹ̀hùn alèmọ́ lè ṣe ogun ẹ̀sán tí ó bá lè fún aláṣẹ tó bá lè ọ̀ríjínà èyí ni gbọ́dọ̀ níbi àbá àbá wà lọ tí wọn ló lè fún mi lè kí òun ọ̀rọ̀ díẹ̀ nílà káyì ṣùgbẹ́yàn ìkan mi lè lè fún lónìí ويفعل البعض من المعمول انشق فعل سائر اذا بلاش قال ولا omi gbọ́dọ̀ tó ń gbára wa tọ́ṣẹ̀ wà lálá gbogbo àwọn oríbi tí ó yẹ tí omi kàn wọ́n náà bá ṣẹ̀ṣẹ̀ ọ̀yọ́ fa àlóbá àdúmì mẹ́rin ta àmú ibi ìmàmú ìgbérọ̀ sáàkíláàbì ibi bẹ̀yẹn tọ́jọ́ ọwọ́ àárọ̀ akọmi síbi tí omi lè kàn ọlọ́run sì ní mú ọdún lórí irú òyí wọn náà ń sọ pé bá tó nínú ó mọ́sàtọ̀ ẹgbẹ́bí tó lágbára tó ló ṣe dé bákan náà èèyàn rí èèyàn rómi mọ́sálà wa dé wáyé èèyàn rómi lẹ́gbẹ́ nígbà tó wá bẹ̀rẹ̀ àlọ́lá wá o ò lè fọjọ́ ọwọ́ lọ ó lè fọjọ́wọ́ àdírílọ àdójú lọ kí ni wàá ṣe ṣé wà yóò wà lórí báàgù rìn lẹ́nu máa mú rìn ní wàá lò ní adájẹ́ jì lọ́bẹ̀ ẹ̀jẹ̀ mọ́ máa wọn wa èèyàn lórí ìran ó ẹgbẹ́ gbogbo ẹ̀yìn tí ó fún alẹ́ ó ẹsẹ̀ dúró kọ́ ní sí ẹsẹ̀ tí wọn kí ló ṣe o yóò jókòó ojú fa àlùbá àbó ìrẹ́ ìmọ̀ èèyàn kírun kò lè forí kalẹ̀ bóyá ó ti sá abẹ́ ẹ̀gẹ́ àbó ti dàgbà àti lọ́lẹ̀ ẹ̀gẹ́ ní lára káà tẹ̀dí ẹ̀ ojú fa àlùbá àbó ìrẹ́ ìmọ̀ àmọ́ nígbà tí ìṣòfà àtòkí mẹ́ta sáà ó dé bá ní ìsìn ìtòlò bá ní kí ìṣe pé òun ṣe òyúfà àlùbá àbó ìrẹ́ ìmọ̀

ó súnmọ́ ara ilé rẹ̀ lọ́sàn Ramadan ẹni tó súnmọ́ ara ilé rẹ̀ lọ́sàn Ramadan kí ni ó ṣe ẹ̀bẹ̀ náà táwọn èèyàn kọ̀ọ̀kan gbà tẹ̀bítì ìbúrẹ̀ ẹ̀kọ́ wà alákọ̀ọ́kọ́ yóò fi gíní o yóò fi ẹrú ẹlẹ́ẹ̀kejì yóò gbàwẹ̀ tí ọba lágbára yẹn ẹgbẹ́ yẹn tí ó lè rí pléèjì rẹ̀ tí ọba tó wá lágbára yẹn àwẹ̀ mélòó ni ó gbà sixty tí ọba tó wá lágbára yẹn yóò wà á kí ìdíjí ni o ìyẹn sixty eight àwọn eléyìí àwọn tó lè wá ní Ìbàdàn yíyá ni kí mo lè wá o àwọn tó pa á láṣẹ ṣùgbọ́n tá a kan tá alágbára alágbára kan alágbára kejì alágbára kejì alágbára kẹta òun ló ṣàlọ̀ láti nínú àti ẹ̀kọ́ tọ̀ mọ́sálà wá dé ẹni tó tún mára ilé ẹ̀ lọ́sàn gangan abẹ́ ń tọ́ pa ẹ̀ wọ́n sì ń fi ẹrú ní five million àtòjúwe wọ́n fi ẹrú ní five million ó wá ní two point five million ó ní two point five million ṣùgbọ́n wọ́n ní two point five million yìí ó tún lágbára láti gbà wẹ́ tààtì kí ni ó ṣe ń bẹ́ẹ̀ ilé kí ó di yàrá ẹ̀. ẹlẹ́ẹ̀kejì èèyàn rí omi ló fi ṣàlọ́ àlá ṣùgbọ́n tó wá fẹ́ ṣàlọ́ àlá yẹn tó bá ti gbọ́ sí sábà yìí apá kan ìjà ni ó bọ̀. kò lè bá dé di ẹsẹ̀ ọ̀yún fa àlọ́ ń bá àdùn ẹ bá ń parí ẹ̀ parí ẹ̀ irú àwọn tó bá jẹ́ pé bàdàlíyà ní báyìí ní tí nǹkan ń balẹ̀ ìdílé àríṣe àpò ò nílò lo two point five million kankan láti fi ẹ̀rú mọ́ wọ́n agbára ẹ̀ka tí ò ní mú ní àgbà tọ́jú tí wàá ṣe òní pé ò lágbára yìí àwọn ènìyàn ò sì gbọ́dọ̀ mú ẹ̀ ń ṣe jẹ pé mú yẹn wá náà kan fẹ́ gba owó pé tààrí lọ́kọ́ bà lọ́rọ̀ kọ́kọ́ sọ kẹ́ndé bákan náà omi tí ò lè ṣe ju bí lọ arínà àbáríta nínú irú omi yẹn tó lè bọ́ sí àtọwọ́ ló wà fi ẹ̀pẹ̀sẹ̀ yókù ẹ wàá béèrè lọ́wọ́ wọn èyí tẹ́ ní kò fi ẹ̀pẹ̀sẹ̀ yókù tí èèmọ́ fi ẹ̀pẹ̀ parí gan tó bá ń ṣe ìdààmú mú ìgbọ́dá bí ṣe ń fi ìdààmú ṣùgbọ́n àbá àwọn ìgbẹ́ ibi tó bí dé àádì ẹ̀gbẹ̀dẹ̀ ogun àádì ẹ̀gbẹ̀dẹ̀ bí àgbọ̀wọ́ àdéjìnà ẹ̀nà ó ti jẹ́ lókọ́ jẹ́ tó jẹ́ bá ní sí èyí tó fẹsẹ̀ múlẹ̀ ní pé in tó bá ti ní tó lè rìpléèsì rẹ̀ fàátù nínú mọ́sàbá káńdélé kí ó wá ní ìyẹn màmú èyí màmú rí èyí òní sáré máa lọ síbi pé mo fẹ́ gbé sí méjì nígbà tó bá ní tó bá lè bọ́ ẹni tó bá yẹ pé ní tó lè replace rẹ̀ dùn náà lọ páàtì rẹ̀ ó wọ̀ tàbọ̀ ẹ̀rọ àníkù so èèyàn gbọdọ̀ mọ píríncípù yẹn níbi gbogbo tó fẹ́ ṣe tó bá jẹ́ pé tó bá lè replace nígbà yẹn wà ní tó lè replace rẹ̀ gbàtó òdì lágbára tó páàtì nínú mọ́tà páàtì ó lè ṣe áàpù ń bẹ̀ eléyìí olówákàtí gbogbo ìbáradà gbogbo ẹ̀sìn wọn. ẹni tí ó ní tábìlì àgbèjúwe àwọn àjá tó lọ sí nìyẹn náà èèyàn torí ó dára ká mẹ́jà ń bù wá èèyàn tó ní ràǹfúnmi márùn hmm, ràǹfúnmi méjì ó sì ní àgbò twenty ràǹfúnmi méjì. àgbo twenty ràǹkúmí rè kí dàda tó wọ̀ mélòó ló jẹ́ márùn kágbò kó tó di igbe dàda ọwọ̀ yóò fẹ́ mélòó àbí fọ́tì kò sẹ́yìn tó wà nínú méjèèjì kí lọ́wọ́ wá sí kankan nínú méjèèjì ṣùgbọ́n yóò wọ́ lọ́nà míì kò ní wọ́ nítorí kó jẹ́ làǹfùmí kò ní wọ́ nítorí kó jẹ́ àgbò kò yóò wọ́ nítorí kó jẹ́ àrùn tó ti jà ọ̀yọ́ fàálù bá àgbò yóò wọ́ nítorí kó jẹ́ means that ń tajà ẹwọ̀ wo kí ni equivalent kí ni equivalent ṣùgbọ́n tó lẹ́gbẹ́ jẹ́rà tí zaka wọn tí mo gbélé ìfọwọ́ torí pé twenty lélẹ̀ méjì lélẹ̀ kéle ìgbìmọ̀ fún èèyàn yọ zaka lórí ọ̀pẹ̀ márùn èyí fa àlòlùbá àdún torí ibi táwọn àbá àti wọn wo kí ó ń yé tẹ́ òfin mo lẹ́tí ní gbogbo tẹ̀kẹ̀ mọ́ sọ yìí náà tó wá kọ ogun tí àdífẹ́ ọ̀kan àdífì bá dúró nínú mọ́ta bá a tún òun náà láǹkì torí ọmọ fúnra wọn fáàtò onígbò mọ̀sẹ̀tọ̀ láàrin àwọn afá àjọ yóò pé ká má kọ́lẹ̀ ń pẹ̀ sí wọn gbogbo ń tọ́lọ̀ pa aláṣẹ lálágbára ká má kọ́ṣẹ́ ká má kọ́lẹ̀ àìfẹ́ ṣe ìdí máa fà tẹ́lẹ̀ ní ìdí tó ń ṣe ìfẹ́ ayé ìdí máa fà tẹ́lẹ̀ ní ìdí tó ń ṣe ẹgbẹ́ ẹ̀yìn nìyí o tọ́lọ̀ bá ti ń kọ́ ìjẹ́ náà pa náà lálé ìfẹ́ tó ọ̀fẹ́ ẹ̀ gbogbo wa dídí pípọ́ lọ́wọ́ ọba nígbà tí ó bèèrè kó tó gbé èyí ara bí èyí mọ̀ ṣe èyí ara bí èyí ṣe rárá tí ẹ bá ti jẹ́yìn èyí tó bá jẹ́ tàwọn ànábì iná lọ́ àmbọ̀dé làbí jẹ́yìn iná lọ́ àmọ́ra ẹlòmí iná bí máa kódà ìtọ́lọ́ ń pa àwọn ànábì láti tó bá láti so tá a bá lè ṣe nǹkan inú tí máa ń kọ́kọ́ fà á oníbẹ̀ ayé ẹni tí máa ń fà á kò ní pé kí ẹ má fẹ́ kí ìfẹ́ máa dá láàmú ṣùgbọ́n lò ní àìmọ́ lè ṣe nǹkan ṣe àkọ́kọ́ tí máa ń fa ni pé àìmọ̀ kan kò mọ̀. irú ẹni yọ̀ázẹ́rù yọ̀ázẹ́rù a máa fún lẹ́rìí títí tí ó fi ní pòsíṣàn láti mọ̀ ìsọ pé tí ó fi mọ̀ o. kẹ́ńdé a máa fún lẹ́rìí pé ẹ̀mọ́júkù tí tí ó fi wà ń pòsíṣàn láti mọ̀ lórí tábà ilé sọ pé tí tí ó fi mọ̀ ẹ̀rọ yóò mọ̀ sá fún mọ̀ láíláí ni. ṣùgbọ́n kéèyàn rí mọ̀ fún mọ́lọ́kọ́ kúfù lè rọ́ọ̀dù yẹn rọ́ọ̀dù ní pé kéèyàn rí wọ́n mọ̀ àrọ̀dà àǹzíkiri àǹzíkiri rahman ìkọyìn lọ́hù ṣe ìdọ́ọ̀nà ọ̀wọ́ lọ́wọ́ kọ́rí ẹni jábá ti gbé wọn kọ́ mọ́ nìkan nítorí èlé ọ̀pọ̀lọpọ̀ ìlú ìṣe nílẹ̀ ẹ mọ̀ wò pé kí lọ́lọ́ fẹ́ bí àwọn ya láta náà kó jẹ́ yìí torí pé gbogbo ẹ̀ bá pátá ni wọ́n ti gbọ́ òótọ́ ọ̀rọ̀ báyìí táà bá gbọ́ wọ́n ti rí ti dá sí sọ àwọn náà máa rí àbá yìí tó múra bá ìdílé tó múra bẹ́ẹ̀ àǹtí yìí tó wẹ̀wù bá ìdílé tó mú bẹ́ẹ̀ awọlẹ̀ mọ̀ àmìlẹ́kù ìtàlọ́ bí wọ́n rògbò sí bọ́lá wọn ṣàlẹ́ ẹ̀gbẹ́ awọlẹ̀ mọ̀ àmìlẹ́kù máa ẹ̀sìn tó kẹ́ ṣé wọn náà ò rí ẹni tó nílà tó ń ṣe dáadáa yìí pé kí wọn náà ṣe èlé bí gbégbé tó ń ṣe bẹ́ẹ̀ wọn láti gbọ́dọ̀ máa ń ta ní gbogbo àwọn ìyá yìí náà ee ọlọ́run ó bí ibi tí ó ti bí àwa náà yóò bí èyí náà wọlé ní alẹ́mẹ̀ lẹ́bí ó sì lò ilé ihe wọlé ní alẹ́mẹ̀ lọ́bẹ̀rẹ̀ kò sọ́nà alẹ́ fọ́ọ̀tù mírùn mẹ́sẹ̀fàtù gbogbo tọ́lọ̀ ọba aláàbápa aláṣẹ alágbára rẹ̀ ṣùgbọ́n tá àbáwá alágbára tó bẹ̀ ọlọ́wọ́ bá ti fún wa ní lẹ́wù nínú ìnáwó ní ìdí ọlọ́ni ni yóò ṣe pẹ̀lú tá àti ìta ẹni tó bá lówó kó mọ náwó dáadáa òun kú dìrọ̀ alẹ́ yìí kòó pẹ̀lú yóò ṣe kò mí máa ta ọ̀lọ́ ẹni tọ́lọ̀ bá fún ní average bẹ́ẹ̀ فلينفق مما آتاه الله ولا لا يكلف الله نفسا إلا وسعها ẹlòmíì lẹ́bùn tó wà ní pẹ́tọ̀ in tí ò lágbára lọ́hùn gbére lórí èyí tó parí yẹn ni pé sẹ̀yẹ́jà alùlọ́hùn bá ẹ̀dà ó sí rí ẹlòmíì ò tẹ̀ ní kankan ẹwọ bọ́lá ti tò wá fáàtò mi ní ó mẹ́tàfà irú yìí náà ló wà níbi gbọ́dọ̀ náà lọ́sọ̀ fàtàkù lọ́ọ̀ha mẹ́tàfà wọ́n máa wọ́n àfihàn wọ́n á ń dùkọ̀ kọ́ ìrànlẹ̀ àfọ́sọ̀ ومن يوق شوح نفسه فأولئك هم المفلحون tó yẹ wa báyìí nìkan ẹnáwó bẹ́ẹ̀ bá ti lágbára tó èyí bẹ́ẹ̀ bá ti lágbára bọ ànábi wa ní pé ní tí bá ti wá ní ẹṣẹ ẹṣẹ nísìnyí àṣàlàyé nǹkan kan lánàá ká máa pa aláṣẹ nǹkan ká máa kọ nǹkan fún wa èwo la máa ń tìtìwájú èyí tó kọ fún wa la máa tìtìwájú pàápàá tí ní ìjọba ṣe kókò torí pé asùn ni pé ká má ṣe náà ni ọlọ́run dá wa kò gbé kẹ̀kẹ́ lé wa lórí títí tó fi wá gbé nǹkan lé wa lórí èyí tó wá gbé lé wa lórí yẹn bá a bá ti ma bẹ́ẹ̀ ni gbígbé lé wa lórí yẹn máa ti tó ni pé èyí tí ìbá ti kó èyí fún kó jáde dáhùn ẹ má lọ síbẹ̀ fa ìnàmà àhàlàkà lẹ́bí ìrìnà nǹkan tó náà sàtàrí fún rádìí ìdẹ̀yọ̀ kan fọjọ́ méjì tọ́mọ̀ pẹ́ ànábì ní ìnáma àlàkàlẹ̀bí iná nǹkan dùn wọ́n ní hapton ìnàmá ń tọ́pọ̀ àwọn ẹ̀ ṣẹ́gun rẹ̀ ní lọ́gbẹ́ àtúndé alẹ́túká ká ní ìnà kí má bóun wa máa jẹ́ mùtádà kí kábàrò wa máa jẹ́ ìtàní padà sọ kí tó pa àwọn ẹni wájú rẹ̀ ànábẹ́jú rẹ̀ kí ni gáyàn kí ẹ sọ̀rọ̀ tún náà ìlú kí a mọ béèrè àbèrè jù ànábì jẹ́yìn nǹkan wíwọ̀ ìgbàgbé tó ò bá mọ ọ̀rọ̀ wò ní ìdílé tó gbúdà kí áhùn bẹ́ẹ̀ nísìn kí èèyàn fẹ́ béèrè bù lọ́lọ́run ti wà lórí aláràṣì ó wò nídìí ẹ ọlọ́run ìsáwọ̀ llh nínú ìgbẹ́ náà ọ̀hún fẹ́ mọ̀ pé tó ìdí ló tó kò ní ṣe bó ṣe ń rí wájú ló ìfọ́n kí ẹ máa béèrè béèrè tí máa pa ẹ̀rọ ni tí máa ń kọ́lẹ̀ báyẹn tí sì máa ń jẹ́ káwọn nǹkan tá a lágbára fún bọ́ tí wa lọ́rùn. àwọn abàlí Ísírẹ́lì ìbéèrè tó ń béèrè àbí lè sí ṣe ṣe fún wọn. tí ẹ bá sọ ọjọ́ ìbéèrè wọn gẹ́gẹ́ ni ó bá lọ gbé dálómi bá pọ̀ ó gbọ́dọ̀ gbé kúrò lọ́dọ̀ tiwọn. kiri ni ọlọ́run júwe wọn fún wa nínú àyà al ìgbé ọlọ́run ẹpa ẹpa màlúù ẹ máa ilé pa màlúù ẹpa màlúù wọ́n sì pa wọ́n ní problem ní irú màlúù ni ọlọ́run wa bẹ̀rẹ̀ sí complex ẹ̀ fún mi ẹpa màlúù ní ọ̀dà ojúwe náà kí ni ojúwe àwọn màlúù fún wa ní ànádà fún ọ wàhálà tí wọ́n wá ṣe kán tó rí yìí ìbéèrè nítorí àwọn sọ̀hábà láti ṣe ṣe rí ní àwọn ọgbà àtúntò torí ìbéèrè máa ń dáyà láàmú ẹlòmíì gan ó ti mọ bí tí àbá rẹ̀ mọ̀ ọ̀gbọ̀n kò tẹ̀ fẹ́ dààmú àbá díẹ̀ yóò ti lọ bèrè bèrè báyọ̀ wà máa ń yí ká òyìnbó máa ní gòkè dààmú ara ẹ̀ ní ẹ̀ka alábẹ́rẹ́ tí ó máa ń gbé láàdì èyí tí mo mọ̀ òògbé kúrò la adìrí yusuf ẹ̀yìn ìmọ̀ yẹn gan ó sì wé pé mo mọ̀ yìí torí ẹni tí ó mọ̀ tí ó rò fóun mọ̀ yóò sọ wọn yẹn pọ̀ nù ṣùgbọ́n ìbéèrè àbẹ̀bí máa ń dẹ́sẹ̀ rẹ̀ òun náà pè ní òbúlúntọ̀ tí mo gbé ànábì kọ̀ fún wa pé kí ìran dèrè ní ìbéèrè àbẹ̀bí àwọn sọ wọn bá ti gbọ́ ilé yìí dílé gbogbo tó bá wà lọ́dọ̀ ànábì ìtàn ìbá sọ fún mi nìkan táyọ̀ bá ti sọ̀rọ̀ owó ìyá dúró ni àwọn ọmọ sọ́bà rẹ̀ ti gbélé ayé ẹ̀ nínú ẹni pé wọ́n máa ń sọ pé àwọn àwọn wà lórí ìjókòó pẹ̀lú àdébí àwọn ànábì lórí ìjókòó rẹ̀ àṣàfihàn ọlọ́run àwọn tó wù wọ́n sì bá ànábì kàtó ti pọ́ńdrẹ́ǹtì ẹgbẹ́ àwọn wà lórí ìjókòó àwọn sì bá ànábì wọ́n ti bọ́rọ̀ pé kó bá wọn kàbá yóò fi kó máa sọ ọlọ́gbọ́n à ń bá rẹ̀ bí ká ànábì òbí ká lóúnjẹ máa sọ̀rọ̀ ní oṣù òjì kan ó ti di ó ti seventy two sẹ́yìn òyìnbó ti ṣe nínú ó ti di seventy three àwọn wá aṣọ tó fi wá pé hundred wọ́n máa ń sọ ànábì ìyẹn náà ti ṣẹ̀ sí wọn nílẹ̀ gbogbo torí sẹ́yìn kan bá lọ bèèrè kó ẹ̀ pé ìyẹn wà á dá wàhálà lẹ̀ ṣùgbọ́n ìbéèrè mi máa ń wà àwọn sọ̀rọ̀ wà ní sí ah àwọn lè gbọ́ àwọn ọlọ́run dákun jẹ́ kí lábáwò kò kan kúkẹ̀tà wà kó wá bìrì ní ìlọ́wọ́ àdébí báwo rẹ̀ àti sọ́nù ọlọ́run sàmà sàgbẹ́rù pé àwọn ògbódò bìrì jù ní ìsìn wọ́n yẹ fún àtọ̀ wá bìrì táwọn kó bára wọn. wọ́n yá bọ́ wọn kó owó ọmọ gángan lórí yá Muhammad báwọn ti rí àwọn òkè àná Muhammad kó wa lẹ́sìn wa àfọ àbúrò yẹn sọ pé ìbéèrè táwọn èèyàn wá bìrì àwọn aláwọ̀ òkú ìbá ṣe bí ìrètí wọn fifty percent ẹ̀sìn yóò bá lọ torí ibi táwọn ti kọ́ ẹ̀sìn ìbéèrè àwọn lábáwò kù ìkéyàn ẹgbẹ́ ẹ̀sìn báyìí ti wọ́n ìbádàn náà bí wà láyé ìbẹ̀rẹ̀ lọ́ba ṣùgbọ́n àwọn sọ̀rọ̀ àbárè àwọn ẹni tó kó tà náà ti tẹ́lẹ̀ ká bá dé ara tó ń béèrè sọ́lá tó ń béèrè àwọn náà wà máa kọ́ ẹ̀sìn rẹ̀ ǹjọ́ wá ní ìpínlẹ̀ máa béèrè wọn lásìkò àbáyé ìbéèrè yẹn kàn ìbéèrè alákọ̀ọ́kọ́ ìbéèrè dẹ̀dẹ̀ ọ̀gbọ̀rọ̀ wọn béèrè ṣáṣojú wa ìbéèrè dẹ̀dẹ̀ wájú ìbéèrè tó àbẹ̀tẹ̀ tẹ̀gbọ́n nẹ́bí òǹtukú ìbẹ̀rẹ̀ tó lè béèrè ìka tí ó di dẹ̀dẹ̀ mú ìbéèrè alákọ̀ọ́kọ́ ni ìyẹn dẹ̀dẹ̀ bó láti bó láti gbà ó bó láti ó zaka ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ìbéèrè mùbáàmù tó bá wẹ̀ lé bá wẹ̀ má dé yìí àǹdàgbẹ́ pé kò ní lápa lára rẹ tó o bá mọ̀ kí ẹ béèrè ìgbé ẹjọ́ aṣọ wo ló dáa jù kí ẹ mọ̀ o lọ́dọ̀ ẹlòmíràn gba ah, àhàhà ṣùgbọ́n ìbéèrè bùbá àwọn àbáwọn pé ẹlòmíràn sọ pé kì ṣe bùbá pé kì í torí báwọn kan gbọdọ̀ wájú gbà lákọ̀ọ́kọ́ fábí àìní lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì kìfáyé kí náà mọ̀ kìfáyé táwọn kan bá ti mọ̀ òfi pọ́blẹ̀m táwọn kan mọ̀ òun lọ̀rọ̀ pé irú táà ń sàlàyé lára fáájú ní ìwọ̀n sàtọ́sà kómẹ̀ tọ́rẹ́ pé bàbá wà nílé kí ó ga àlè ìfọ́bà láti kí bọ́ àdábìnrin ti bá pa ẹ́rà ṣẹ́ ẹṣẹ́ ìjẹba lọ́wọ́ ń olùdáná àmì yóò tún kó lórí ẹ̀ ṣùgbọ́n kí èyí wọnú rẹ̀ báwọn àbá àti wọnú ẹ̀yẹn ìbéèrè irú béèrè aláṣọ ẹ̀ kò sáà ìdáhùn ṣùgbọ́n kèké gbogbo yẹn ni máa béèrè gbogbo àwọn tó ń bẹ̀rẹ̀ yìí ló lè kò wọ́n wàá wájú lọ́wọ́ wọnú tíra lọ àdúgbò lọ bí afáhàn kú dákun mo gbọ́ bá nàbí náà wọ kólà tún sàmùrà mo gbọ́ bá nàbí wọ wà àléhìn rìdá ó ń sàmùdà. ṣé àgbẹ̀lẹ̀ bá ti lè púpọ̀ sọ̀kan lọ́dájú ó gbọ́dọ̀ lè ṣàlàyé ìyẹn kí ló délé yóò fi dá tó tó ẹgbẹ́ lọ́dọ̀ á ní ìgbà wáìtì nìkan náà ló dájú bẹ́ẹ̀ ni wáìtì dá ṣùgbọ́n ẹni bíi láwọn special case jẹ́ ń wáṣọ tó irú yẹn ẹni tó fẹ́ kí ó lò tó méjì ẹ̀rẹ́jẹ̀ ká béèrè kí máa kó báyọ̀ ní ẹ̀sìn èèwọ̀ ní gbùgbèrè béèrè kí máa béèrè sí pàtì lára béèrè bẹ́ẹ̀ bí wọ́n náà mọ̀ fún kù ní tí ó sì ẹ dákun aṣọ wọlé àdábì wọ́n gbà tó jẹ́ owó mọ́tíkà. ìgbọ́dọ̀ ẹ̀ láwọn èèyàn bá tẹ̀ kúrò lórí ẹ dákun mo fẹ́ mọ̀ ní o Abubakar nígbà tí ó wà nínú gbogbo òwòrán pẹ̀lú ànábì tí wọ́n gbé wọn àtàlẹ́mì náà jọ wà ń bẹ̀ fún àtúwà wà ń bẹ̀ ẹjọ́ kí lòun ṣe ń gbà yẹn náà tó bá àwọn abẹ́rẹ́ tí ò ní ìkẹ́jọ́ tó àtàkùn mo fẹ́ mọ̀ náà ní torí pé mo kà fẹ́ mọ̀ náà ní àbí kí ẹ máa béèrè sí ẹjọ́ ọ̀ ní kò sí ọlọ́run bá ṣe tó ní lẹ́yìn tó lọ ti tú egun wa òbí ṣe tí àná fi ṣe pákó lẹ́nu sí ní àbírí ẹ̀yẹ̀gá béèrè béèrè tó súnmọ́ báyìí ní ayé ìmáàmù máa ń kó ní báwo ni Ar-Rahman ala Arsh ìsàlẹ̀ mọ́ Malik ni wọ́n máa lè pè wá Malik nínú kòránì nínú àdìsí ìṣèwà àkọlọ̀ ń bẹ lórí àlàáfíà wọ̀lkẹ́yì bọ́lọ̀ ń ti wà ń àmọ́ mẹ́júwòl wà má àrọ́ ọ̀kà ìlà kọ́ ìbà bídà àti nínú bomi wọ́n so áàlù àánú bídà ìrìwọ̀ ọmọ tó ń béèrè tí èkó fẹ́ dá láàrin àfihàn ẹyọ ẹlẹgbàrí fún mọ̀dájú fún wà kó bá wọn ìrọ̀ pọ̀. ní irú bẹ́ẹ̀ ni kéèyàn ló gbé ẹjọ́ ṣẹ́wọ̀n pé kéèyàn bá ń ṣe dìnnà nígbà tó ń ṣe lọ́wọ́ yẹn kò jẹ́ mùsùlùmí kò dẹ̀ tí ìdí kẹfẹ́rí tán ẹjọ́ ibo ní mọ́yìn rẹ̀ wà. nàìjíríà tún aláàbí irú àwọn àbẹ́rẹ́ tí wọ́n náà kúkú láǹfààní ẹjọ́ táwa fẹ́ ta yín lábẹ́ tayín ǹjẹ́ ẹnìkan ló béèrè rẹ̀ pé tí èèyàn bá fẹ́ tayín nìkan owó sì kí èèyàn tayín. wọ́n ní kí ló dé ó ní torí pé ẹ̀gbin tá a fẹ́ yọ kó bẹ èyí èyí èyí èyí èyí tí èèyàn bá ti fẹ́ yọ ẹ̀gbin rẹ̀ owó òní máa ń lò. nígbà wọn ti gbé sí ìbáàbò wọn dé òun àti ọwọ́ ọ̀gbẹ́ bọ̀ àyínàkà mi kú ní ìkánà yóò ẹ̀dínkù tẹ́yàmùnà fi kú ìṣe láti sọ pé ẹ mọ̀ mọ̀ bèrè bí àbèjì torí pé àbí sọ lóòótọ́ tẹ́yà bá ti pẹ́rẹ́ mẹ́ni tó ti jẹun látàárọ̀ láti àpèjúwe ẹni wá ha lẹ́nu ó lè gbé ẹran yẹn lè padà mọ́ o ó ti dẹ̀ bí. ibi tó ti mú ìbéèrè rẹ̀ lónìí òbí ìdínà ti bá wá ní pípọ̀ gbàtẹ́ràn yẹn ti dẹ̀ bí ọwọ́ òsì ti la máa ń lò fún kí ni o fẹ́ẹ́ gbé àwọn ìbéèrè wá pọ̀ sí wọn nọ́mbùlọ̀sì wọn lọ́nà kó bára ọlọ́mọdé àṣìnà rẹ̀ láì bá àti òmìnir hó mẹ́tẹ̀ẹ̀fà àti ẹ̀yìnàmà àlàṣẹlẹ̀ yìí náà kọ́bílẹ̀ kó tẹ́sí ọ̀tún àtà ẹ̀rẹ̀ tẹ́rí béèrè àbẹ̀ túlẹ̀ yóò fi ṣe gbogbo dábà béèrè ẹ̀rẹ̀ wàkìtì láàfù ọmọ aláàbẹ̀ bákan náà ìmọ̀ ìyapa àwọn àdábẹ̀ kò sí tó máa dé ẹ̀yà pàdù pé ìdúwà súnmọ́ tánàbí sọ bẹ́ẹ̀ wọ́n ni pé tí bá ti dèrè tó wọ́n bá ti ṣe wàhálà ti dé báyìí وما منعنا أن وما منع وما منعنا أن نرسل الآيات إلا أن كذب بها الأولون وآتينا ثمود الناقة مبصرة وما نرسل الآيات إلا تخويفا قالوا ní gbogbo àyà tẹ́ ń béèrè yìí àmì tẹ́lẹ̀ ẹgbẹ́ rí ní tí ò já fún yín ni pé àwọn ẹni wájú ṣe kèbèrè pẹ̀lú ẹ̀ tábà ilé fún yín náírà ẹ̀gbọ́dọ̀ ẹ̀gbọ́dọ̀ ṣàgbàgbọ́ tó o bá ti lo tọ́lọ̀ wọn bá sọ̀kalẹ̀ fún wàhálà ti dé bọ̀ọ̀lù olúfà tó lọ́ọ́ ṣe fa àwọn sàmúdà rẹ̀ kí ló fà ọmọ ní àyà wà á tẹ́ iná sàmúdà náà kọ̀tà mú sí ọ ọ̀gbọ́n làmú mi. tó bá ti lè bèrè báyìí sáré bá ti pè é lẹ́sìn báyìí ó dẹ̀sìn ní òjò rẹ̀ mọ́ṣẹ́ ọ̀nà sọ pé tí ì ti sọ nǹkan kan wàsákàtà àn à rẹ́yọ̀ fálà eléyìí ẹgbẹ́ sìn àdìsí ó kéré èjì tó tọ́ ṣùgbọ́n tó kó sínú oko ògbésí ayé wa ọlọ́wọ́n ìlà àtúntò tó àdábì parí ẹgbẹ́ ìfẹ́lẹ́mọ́ àràká ẹlẹ́bí ìrìn pọ́blẹ́kọ́ ẹ̀sọ́túnmọ́ta ẹlẹ́lẹ́ ìlàfò àyà ọbẹ̀ ọlọ́wọ́n lọ sùkánù ọ̀tá ẹ̀nà gbogbo ń tà ń gbọ́ nínú ẹ̀sìn tó fọ iye fún wa rọrùn fún wa ó gbogbo àwọn tọ́lọ̀ ní àjìnà sí yóò ṣe sáwà lórí ibú fún wa ọlọ́njà lè jìnà sí o ọlọ́nkọ́ àtànà ọkọ̀ bá ṣe kò ń yẹ dáadáa láyé tẹ́lifíyàmù وصلى